نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي إلا فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن قرى الحديث كتاب الله وقرى الحري علي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار قال الإمام الحافظ أحمد بن حجر <clears throat> العسقلاني رحمه الله وعن أبي جحيفة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لآكل متكئا لا آكل متكئا رواه البخاري وقال وعن عمر بن أبي سلمة قال قال لي رسول الله صلى الله عليه وسلم يا غلام سم الله وكل بيمينك وكل مما يليك متفق عليه وقال وعن ابن عباس رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم أتي بقطيعة من سريك فقال كلوا من جوانبها ولا تأكلوا من وسطها فإن البركة تنزل في وسطها رواه العربة وهذا لفظ النسائي وسنده صحيح وعن أبي وقال وعن أبي أريرة رضي الله تعالى عنه قال ما عاد رسول الله صلى الله عليه وسلم طعاما قط كان إذا اشتهى شيئا أكل وإن كراه ترك متفق عليه وقال وعن جابر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تأكلوا بالشمال فإن الشيطان يأكل بالشمال رواه مسلم وقال وعن أبي قتادة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال إذا شرب أحدكم فلا يتنفس في الإناء متفق عليه ولأبي داود عن ابن عباس رضي الله تعالى عنه نحوه وزاد وينطق فيه وصححه الترمذي أركو يفهم الله الله سبحانه وتعالى أترى صلاة نجوى محمد صلى الله عليه وسلم kí ọlọ́run ọlọ́run kí mọ́ bá wọn sọ̀hábù sí ọlọ́run àwọn ará ilé oṣù ọlọ́run ọba oníkálukú wa lọ́kùnrin àti lóbìnrin alálá ìlàhà ìlàlá ní ìtẹ̀síwájú lórí àlàyé tí a mú láti mú síra bulugul marad lábẹ́ kitabun nikah lábẹ́ babul walima afawa ibn ajar al-asqalani rahimahullah lẹ́yìn ìgbà tí ó mú àwọn ọ̀rẹ́dùwà muhammad sallallahu alayhi wa sallam tó mú wá àwọn tó ní ṣe nípa ìlànà ìsìláàmù nígbà tí a bá níyàwó nínú àwọn ojúṣe wa tá níbi ayẹyẹ ìgbéyàwó ó tó wá ń tẹ̀síwájú fún wa. أني وعن أبي جحيفة رضي الله تعالى عنه قال أني أبو جحيفة قال وضع الله كما وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم وشلا محمد صلى الله عليه وسلم لبوا صوري ورسول النبي صلى الله عليه وسلم لبوا صوري ونعوى àwọn agbọ́nrin ọ̀rọ̀ tánàbí sọ nípa ẹ̀kọ́ ní abẹ́ àdábùl akìlì jíjẹ mímu bó láti jẹ bó láti mu àdìsí wá nínú àwọn ẹ̀gbàwá tafẹ́gbéyẹ̀wò yìí láti ọ̀dọ̀ Abu Juhayfa láti ọ̀dọ̀ Umar bin Salama láti ọ̀dọ̀ abdullahi bin abbas láti ọ̀dọ̀ abu hurairah radiyallahu ta'ala an láti ọ̀dọ̀ jabir ọ̀dọ̀ abi qatada àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn sàhábà eléyìí mọ̀ tọ́ka wa yí pé anabi sallallahu alayhi wa sallam kò sí ìlànà kan tá a ti bùkátà sí ẹ̀kọ́ kan anabi sallallahu alayhi wa sallam tí ò ṣe ní àlàyé fún wa tó fi wá sílẹ̀ á dààmú lórí ẹ̀ bí ibà ṣe yípa náà sallallahu alayhi wa sallam ó ti gbáwájú fún wa láti máa ṣàlàyé nípa àwọn ẹ̀kọ́ fún wa. ìtókù fáwa mùsùlùmí òun náà ni kásá àdàbà bí àdábìhì ká kẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn ẹ̀kọ́ tánà sílẹ̀ kódà tó fi mọ́ ọ̀rọ̀ jíjẹ mímu ní tápàdà mọ́ gbé yẹ̀wò ṣíra muhammad sallallahu alayhi wa sallam ó kọ́ wa lẹ́kọ̀ọ́ lórí ẹ̀ afáwa tó kọ síra yìí ibn hajar al-Asqalani rahimahullah a lè mọ̀ yí pé orí àwọn afáwa pé nígbà tó sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ wàlímà kí ló wà ní wàlímà ju ká jẹ ká mú lọ a ní mú wá fún yín ìdájọ́ òfin ọlọ́run ẹ̀ kí ká ti wà límọ́tò nìka àti ká máa ṣe táàbà ṣe bóò láti ṣe ká pẹ̀rẹ̀ àbá ní pẹ̀rẹ̀ máa ṣe ní pẹ̀rẹ̀ náà nìyí bóò ló ti lè wáyé táàbà ti pẹ̀rẹ̀ náà nìyí bóò láti ṣe nǹkan táà ṣe ń bẹ̀. anábì sallallahu alaihi wasallam kò fi wálẹ̀ bẹ̀ nílà fáwa ti mú nínú àwọn ọ̀rọ̀ anábì wá fún wa ní abẹ́ báàbò ìwàlímọ̀ àwọn ọ̀rọ̀ tó ní kí ló fà á wọ́n tó bá mọ̀ yìí pé tó ti kẹ́kọ̀ọ́ yìí pé ok sanabi sallallahu alaihi wa sallam idadu ya adukum ila walima aw ila walimatin fal yujib arabi ni tó bá pẹ̀lú tó ní síbi walima kẹ́ jẹ́ pé tàwa ni máa ń jẹ́ pé ẹni tí ó jẹ́ yóò tún ní ẹ̀kọ́ tí ó jẹ tí ó mú lọ́hùn yóò tún ní ẹ̀kọ́ bí yẹn ṣe jẹ bí yẹn ṣe mú tá a bá jẹ́ pé táà ní ẹ̀kọ́ bá ṣe jẹ bá ṣe mu á tún lọ bá lọ gbẹ̀ṣẹ̀ kódà bí yorùbá ní ẹ̀kọ́ bí ó ṣe jẹ bí ó ṣe mu kó mọ̀ lọ. sókèlè tó mọ̀ bá wáyé fún mùsùlùmí làfáà wa fi mú àwọn àwọn ọ̀rọ̀ ànábì wa nínú ẹ̀ tó ní í ṣe pẹ̀lú ẹ̀kọ́ bá ṣe jẹ bá ṣe mu bó la ṣe jẹ bó la ṣe mu ká máa pàdé níbẹ̀ àmọ́ àmọ́ láàrin wa. من تأدب بآداب رسول الله صلى الله عليه وسلم ومن لم يتأدب بآدابه أما ما في أ أنتم جام الله كاي كاي هو لو تو أما كل لكم آه أنا كل يوم تبي أنتم مجازي أما ما sókè lè tó má bàa wáyé fún wa wọn làwọn afárá fi gbìyànjú ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam nípa ẹ̀kọ́ wo ni mùsùlùmí gbọ́dọ̀ ní lórí jíjẹ mímu bá a ṣe máa lẹ́kọ̀ọ́ bá a ṣe báyàwó lò tábà fẹ́yàwó bẹ́ẹ̀ la fi gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ tábà nípa ti pẹ̀lú oúnjẹ ó bùkátà sí àwọn ẹ̀kọ́ fún wa torí pé oríṣiríṣi ló mọ̀ tẹ̀lẹ̀ níbi wàlímà oúnjẹ lè lómi jẹun wàlímà tó ti gbàbẹ̀ wọ́n fògùn sí oúnjẹ yìí náà ló jẹ tó gbà bẹ́ lọ oúnjẹ rẹ̀ lómi jẹ́ lu wàlímọ̀ ó dàrú sí lára ó sọ̀dọ̀ ẹni tó ń yàgbẹ́ ìgbẹ́ ọ̀rìn ìgbẹ́ sísàn omi lẹ́ lómi mú mi wàlímọ̀ tó kó bá tẹ́báwò tẹ́báwò bọ̀ kò sí ẹ̀kọ́ bá ṣe jẹ bá ṣe mu tí ò sí tẹ́lẹ̀ òun ló fà táwọn ẹ̀kọ́ yìí bá ń bẹ ni àwọn kan wọ̀nyí a ní máa rí kó mọ ṣẹlẹ̀ tẹ́bá débi wà lémọ̀ ẹ̀mọ̀ rẹ ni lórí ọ̀nà ìṣe pé ẹni ya àwọn èèyàn ń ṣe ìdùnnú kọ ẹni pé àà bàbá yìí ẹ wá tó báyìí ẹ wá ní làákàyè ìyá yìí pẹ̀lú ọjọ́ orí yín ẹ̀jẹ̀ tó wara abẹ́nìkan ẹ kò borí ẹ àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ ẹ ẹ̀kọ́ kan tó nú àwọn èèyàn nu nínú tó tún nú àwọn èèyàn jíjẹ mímu ń bẹ̀ẹ̀ kò sí yẹ kó mùsùlùmí ẹ̀kọ́ jíjẹ mímu kò yẹ kó nu mùsùlùmí nípa nàbí sallallahu alaihi wasallam ó kọ́ wa lẹ́kọ̀ọ́ tó péye lórí ẹ̀ ولئن لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر

tá a bá jẹun tán á sì rántí ọlọ́run torí pé àwọn onímọ̀ àwọn onímọ̀ tọ̀bí àwọn ní ẹni tó ń kó nira bọ́mọ ìdí ènìyàn jù látara jíjẹ ni ìjọba ìdí ènìyàn ti máa ń rí ìnira jù látara jíjẹ ni nígbà tí tẹnu ni tó bá yẹ pé a bá lẹ́kọ̀ọ́ lórí jíjẹ múmu ni ìnira ọmọ ìdí ènìyàn kéré àwọn sútù ó gbọ́ ojú lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n látara jíjẹ ẹ wú àrùn tó wà lára jíjẹ typhoid wọ́n ní typhoid ló mú typhoid ní à ẹbí ń jẹ ni kidney problem pàtó bá ti mọ̀mú kó mu kí ló mú cancer gbogbo àwọn kan wọ̀nyí nítorí yẹn fi sẹ́nu mi nítorí yẹn fi sẹ́nu àrùn tó lè tara ẹ̀ jáde ọlọ́run nìkan ló mọ iye ṣùgbọ́n tí yẹn bá lẹ́kọ̀ọ́ bá a ṣe jẹ bá a ṣe mu kí ló yẹ ká jẹ kí ni ó yẹ ká jẹ kí ló yẹ ká mu kí ni ó yẹ ká mu èyí tó yẹ ká jẹ ká mu bóò láti jẹ bóò láti mu. sòkèlè ìmọ̀ bàmọ́ lè mọ wáyé níbi wàlímà àti kíyàn lẹ́kọ̀ọ́ rẹ̀ síwájú àbí àti kíyàn lẹ́kọ̀ọ́ síwájú tẹ́lẹ̀ máa débi wàlímà báyìí ah alhamdulillah ah ọ̀rẹ́ mi ti wàlímà ó dẹ̀ ìbáyìí ti wà ní alcohol tó gbára ń lọ alhamdulillah tó bá débẹ̀ tó bá gba pléètì kan ó ti gba pléètì kan lọ́lé tó bó ojú àbúrò dodo mi ẹnu káà máa ń ṣe àbí àfáàrin rẹ nì kò ti yẹ kó wáyé bẹ́ẹ̀ tí ó bá wáyé bẹ́ẹ̀ ó gbà yàǹda lọ́dọ̀ ẹni tó ń ṣe nǹkan so ẹ̀kọ́ ló jẹ́ kí yàn mẹ́lẹ̀ yìí tí ó bá ti kẹ́kọ̀ọ́ a ní mọ̀ nígbà bá mu dírínkì tán a tún rọ sínú ké níbo la mú lọ a mú lọ lé àìlẹ́kọ̀ọ́ ni kẹ́kọ̀ọ́ bá wà bẹ́ẹ̀ ni a gbá yàǹda àbóyé ti ní o mo ti jẹun o wọn bá tó yẹ kó kàn mí ti kàn mí mo ti jẹun mo ti yó nítorí yẹ kí n mú mo ti mú bóò ni ṣé extra lè tẹ̀lé mi lọ́lé. èyí tí ó fún wa tá a jẹ lọ́dọ̀ rẹ̀ ó ní ìdájọ́ tiẹ̀ lọ́tọ̀ nínú sẹ̀ríà èyí táwa wá béèrè yìí báńdélé òun náà ní tiẹ̀ lọ́tọ̀ nínú sẹ̀ríà èyí tó fún wa nígbà tá a débẹ̀ ni kò sá láàrin àwa sí ni tó ti láàrin àwa sí tó dẹ́n tá a pè tó ti wá táà fún lóúnjẹ tẹ́bá péjọ́ mi kò ní wá bó la ṣe wa àtòpọ̀ ṣùgbọ́n tó ń bèrè pé ah ẹ dákun mo ti jẹun yóò ṣùgbọ́n mi mọ bí alẹ́ yóò ṣe rí àbẹ́wọ̀n tí mo fi nìyẹn láàrin wa tọ́lọ́hún tó ti tó yẹ pé àyè béèrè rẹ̀ àyàfi tá a bá ní hájà sí tagbọ́yé unlike èyí haja o a ní o a béèrè rẹ̀ ìyàtọ̀ tàbí òsì nam ẹ̀kọ́ fífi nù tó tó ti lè wá sí wàlímọ̀ wọn fún ọ a ẹni ah, mo pe wàlímọ̀ o fẹ́ ti mọ́bí wá sí àti bàbá àti ìlú wà nímọ̀ ló kù wá sí wà nímọ̀ sí nìyí ilé oúnjẹ ló ń bẹ̀rẹ̀ fún wa tó bá fún wa tí n bá ti yó ń mú lọ lé àbí àbí tó bá sì wúlà nìyí mi ti yó mo lè jẹ́ ń bẹ̀ mo lè mú lọ lé tí n bá sì ti yó àwọn mi ti yó tó bá sì wúlà nìyí mo lè ní mi ìfẹ́ mọ́ orí jazakallahu khairan èmi wo ni tó ṣe tó bá ti lè pè mí ó bùn mi ní ìkànjẹ́ èyí tí àwọn agangan fúnra wọn fẹ́ mú lọlé tó àwọn ẹ̀kọ́ abùkátà sí àwọn afá ti gbìyànjú ẹ̀rí afá wa ní ọjà lásán lánàá rahimahullah afá àgbà nínú ẹ̀kọ́ fíkì kò parí bábùlì wàlímà àyàfi kó fún wa lẹ́kọ̀ọ́ tá ṣe wàlímà náà tá jẹ tá mu ó tún wá lọ rìpítì ẹ̀ níbi kìtàbù jámẹ́ òní the last book tó gbẹ̀yìn nínú bòlógùn mọ̀rán gbogbo àwọn ẹ̀kọ́ ìnáwó tó ń wá níbẹ̀. so ní ṣókí nínú àwọn àhàdí tí a fa àwọn alàkùnláàni rahimahullah tó mú wá nínú sura bòlógùn mọ̀rán ní jami'i adillati al-hakan òní وعن أبي جحيفة لا تيودو أبو جحيفة رضي الله تعالى عنه قال وتبين قال رسول الله صلى الله عليه وسلم قلوا جلال محمد صلى الله عليه وسلم قلي لا أقول متكيا إني نبي في kí متكئا jẹun mo tẹ́kì án متكيا. anabi sallallahu alayhi wa sallam olóhùn kìíní owó kìí jẹun lẹ́yìn tó wà ní ipò mùtẹ́kìá ipò mùtẹ́kìá nínú àwọn ọ̀túnmọ̀ òun ni kíyàn jẹun mùrọ́bàán kó jẹun mùrọ́bàán sábàfẹ́ sálámà níbi ìrákẹ́ lẹ́kẹ̀ẹ́ sàmẹ́lẹ̀kẹ́ ni oníbàtí máa jókòó àbí. ìjókòó na kò ní dikò mọ̀rọ́bà sallallahu alaihi wasallam olóhùn ìjókòó jọun mẹ́. àwọn afáà mi wọ́n ni ìtumọ̀ rẹ̀ kàn wọ́n ní ìtumọ̀ rẹ̀ mo tẹ́kì á ká tí ó rọ̀gbọ̀kún sábàníyàn o ìyẹn ni tí ó gbọ̀rọ̀ fẹ́ẹ́ fi rìn lè jù nínú àwọn onímọ̀ torí pé ìlà tí wọ́n mú wá lórí eléyìí lánàá bí èdè jẹun bẹ́ẹ̀ ni pé ìyẹn ń jẹun mutakabiran ó ń jẹun pẹ̀lú gbìràdà ó ń jẹun pẹ̀lú àṣejù lọ́rọ̀ bọ̀ fún báyìí bó dẹ́ngẹ́ wọ́n á gbẹ́ bàtà mọ̀lá ló máa ń jẹ báyìí kò sẹ́ni tó ń dé bẹ́ẹ̀ tí èmi òpẹ́ yìí ń takọ̀ tó ń ti pọ́n fún ọ ni wọ́n tún sáàfù rẹ̀ nù <laughs> ìgbéraga ó fi gbéraga ìgbéraga tó wà lára rẹ̀ ní inú ilé ó fi hàn ta àwọn afáàmì náà tí wọ́n ní kí ẹjọ́ kò mọ̀rọ̀ bá a kò ní pé àwọn wò ó pé ilé abẹ kì í ṣe nítorí pé yàn án ṣègbéraga ìgbéraga kọ́ àwọn òpin tí yàrá bá jókòó bẹ́ẹ̀ bá a ti máa jókòó kẹ́ni kan máa ń jókòó ń jókòó ẹ bá fẹ́ sálámà níbi irun pé ìjókòó yìí pé a èyí ó jẹ oúnjẹ kújẹ pé ìjókòó yìí wọ́n ní dáadáa ebi jókòó bẹ́ẹ̀ ni pé tí wọ́n á jọba yóò fẹ́ lè so jẹjẹ pé kò jókòó yìí pé jẹun jẹun tí kò mí kálàfíà mi tó bùkátà sí i pé ó jókòó pé amọ́dá yìí kò sí tó gbẹ́lẹ̀ lẹ́nu lónìí yóò kò sí ìtumọ̀ kan tó nù. so èyí tó tẹ̀wọ̀n jù òun ìtumọ̀ ìta àkọ́kọ́ mú wáyé ẹ̀rí torí àìsíká ìtàkà kárọ̀ lé nǹkan ni kárọ̀ lé nǹkan tẹ́gbẹ́ kó yẹ́gẹ̀rẹ̀. egbe yìí ihe yẹgẹrẹ sábà wà mọ̀rọ́bà abala egbe kan àbí agbára egbe wa ní máa ń jókòó sórí lẹ̀ sórí lẹ́lẹ̀ tó bá yẹ pé ìjókòó ti sálámà yẹn náà ni táwọn arákùnrin àwọn kan tí wọ́n tu sí tó máa ń là dọ̀ wábẹ̀ pé ẹni bá jókòó bẹ́ẹ̀ yóò ṣe lè yóò jẹun di nọ́mà lọ tó bá rí tá a bá lè jókòó bẹ́ẹ̀ tá a lè jẹ ọdún nọ́mà lọ kò sá burú bẹ́ẹ̀. tó bá dájú pé báyìí táwọn kan ti sí ni gbèrágà wa. ìkànnù káwọn ti wò wípé kódà kò lálàáfíà gan torí ẹni tí ó bá gbẹ àti ò ní àti jẹ́ onírọ̀ lọ́rùn yóò mọ̀ jẹ lọ́nu mo fẹ́ mu mineral mo fẹ́ mu omi rin yóò bá pa lórí <coughs> ilé ìjókòó dáadáa nínú àwọn àṣà ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó ní ẹ̀kọ́ jíjẹ mímu ìran Yorùbá jẹ́ kan mẹ́ àwọn náà ní àwọn ẹ̀kọ́ jáàlá o ìdí ṣùgbọ́n wọ́n ní wọ́n lẹ́kọ̀ọ́ wọ́n lẹ́kọ̀ọ́ Yorùbá yìí fẹ́ kíyàn dúró jẹun wọ́n fún wa láwọn àwọn òwe tó bá mú àwọn ìdẹ́rùbà tòpasíyà tó mú ẹ̀yìn tó jẹun kó yóò ó ti fẹ́ yóò ó jẹ́ ìsìn wọ́n ọmọ òdiwọ̀n rẹ̀ kí ló ṣe ó jókòó náà ni kí ló pé yóò ní yóò náà ń sọ wọ́n fi ń dẹ́rù bẹ́ẹ̀ nìyí torí ewu tó lè tara rẹ̀ jáde ẹ̀rí bí a bá rọ́gbọ̀kún yorùbá náà jẹ lórí ibùsùn o fẹ́ sùn ní o fẹ́ jẹ́ sùn o wá dùbúlẹ̀ wá mọ mi ó léwu fún yàn bẹ́ẹ̀ náà jẹ náà ló léwu fún yàn ni wọ́n ní à ah, àìjẹ ká ká sùn kàkà ká tàkàkà gbogbo àwọn kan wọ̀nyí lára ẹ̀kọ́ náà ni tuntun náà Nabi sallallahu alayhi wa sallam òun lè lè ọ̀rọ̀ kan bẹ lọ́rọ̀ àwọn àfa lórí àwọn al-masailu al àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tó bá já sí wípé kìí ṣe ọ̀rọ̀ ẹ̀sìn pọ́nbélé ni wọ́n kìí ṣe ìtìkọ̀dáàt nípa àgbàgbọ́ kìí lè ṣe ìbàdáàt nípa ìjọsìn tó bá já sí pé àwọn ọ̀rọ̀ tó kàn wá lọ́dọ̀ ànábì ni àbáwọn ẹ̀kọ́ tó wá ojú wo láti wò mọ́tà méjì ló wà lórí ẹ̀ mọ́tà dé àkọ́kọ́ sọ wípé àwọn ọ̀rọ̀ tó bá wá dọ̀rọ̀ náà àbí àwọn àlàyé tó yàgbá ń fún wa àbáwọn ẹ̀kọ́ tó bá ń fún wa lórí jíjẹ mímu lórí mímu jíjẹ lórí aṣọ tafẹ́ wọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé àwọn eléyìí kìí ṣe ìjọsìn ni wọ́n pàtó tó bá rí bẹ́ẹ̀ nǹkan sára ìbá pé ọ̀rọ̀ yẹn ní ẹ ṣe báyìí ọ̀rọ̀ yẹn yìí wọ́n ní ká máa rí gẹ́gẹ́ bí amúrú òjú bí amúrú òjú bí òun ni ọ̀ràn yẹn tá a gbọ́dọ̀ mọ́ tẹ̀lé àṣẹ tá a gbọ́dọ̀ mọ́ tẹ̀lé wọ́n ní ká gẹ́gẹ́ bí amúrú ìrìṣáàdì ìdí amúrú ìrìṣáàdì ni àṣẹ ìtọ́nisọ́nà ni tíyẹn bá gbà ó dáa yóò sì gbá náà ńkọ́ kò séwu mbẹ̀ ẹnì kan á bọ̀ ó wà ní ẹ̀ẹ́ a wà ní múdọ̀jọ́ra wọ́n á ń béèrè mọ́ríkàtì lọ́wọ́ rẹ̀ wọ́n á ní kó gba kọ̀rọ̀ yìí láti gba kọ̀rọ̀ yìí gbàrà gbàrà ọ̀dà sí mọ́ríkàtì. ṣé àṣẹ ni ṣé amúrù ùdúbí ni àdámúrù ṣáàdì tó bá yẹ pé ùdúbí ni tó bá gbàrà yìí ó ti jẹ lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run ùdúbí ni àdéhùn ṣáàdì ẹ̀yin kẹrẹ́lẹ̀ ẹ̀yin kẹrẹ́lẹ̀ pàdé gún àdéhùn tó ni tọ́ tó bá gbé ìrìṣàdé ni tẹ bá ní kó gba báyìí tó bá gba bẹ̀ gba báyìí ìtọ́jú ẹ̀mẹ́ tó ti yé ó wá lè lọ lọ kódà ó lè mọ lọ kó dàlàfíà kó dórí lé kó wá padà wá tọ́nu báyìí kó wá padà wá gba báyìí ìṣẹ́ náà ṣùgbọ́n dáre láàmù ti jùmúrù àwọn àfa wọ́n wo àwọn àwọn òmúrù àdíyà àwọn tí ìbá ti ṣe mutafadat ẹ̀kọ́ gbàgbọ́ tí èṣe tí è ṣe ìjọsìn wọ́n wò bẹ́ẹ̀ sagbọ́yé tẹ bá gbọ́ sí àwọn àfáà míì tí àwọn ọ̀rọ̀ anábì sọ̀rọ̀ lọ́sàn-án tó bá wọlé ọ̀rọ̀ súnnà kan jíjẹ múmu tẹ bá rí wọn tó bá fọwọ́ tẹ̀m̀bẹ̀lẹ̀ mú ibi tó ti wá nìyí tẹ̀tìyé ibi tó ti wá òun lélẹ́yìí àwọn apá kan nínú àwọn àpá àwọn ní rárá ọlọ́ba allah subhanahu wa ta'ala tó pa wá láṣẹ ma a ta kúmù rọ̀túlù kàkùdú wà máa nà ha kùmù ánìmù kàntáwù ohun tó bá mú wá fún yín ẹgbà ohun tó bá ní ẹjìnà sí ẹjìnà sí ọlọ́wọ́ bó ṣe àṣàyàn ma mọ́ta sì rí tòfídù àlìrùmọ́ ma máa túmọ̀ sí gbogbo láyọ̀ kan lẹ̀ ẹ̀rì ọlọ́lùwà máa ń yí ṣá kíkìrì rọ̀túlá dákùn káwọn ẹ̀bọ̀ umaru adìmọ̀ sọ̀báyẹ̀ náà láwùlù húdá ويتبع غير سبيل المؤمنين ẹ̀rì ọmọ ìṣẹ́ àpòkì ẹnikẹ́ni tó bá ń gbọ́ ànábì sallallahu alaihi wasallam tó ń gbọ́ lẹ́nu min ba'di ma tabayyana lahu huda lẹ́yìn ìgbà tí ìmọ̀ náà ìmọ̀nà nábì tí wá dọ́dọ̀ rẹ̀ wọ̀yẹ̀tẹ́bì ghayra sabilil mu'minin ó wá ń tẹ̀lé ìlànà mí yàtọ̀ sí lánàá àwọn ẹni síwájú àwọn sàhábà nuwallihi ma tawalla wa nusli jahannam wa sa'at masira ọlọ́ni nítorí mórílé tó ṣe yìí á dada ìgbẹ̀yìn ẹ̀sìn ní náà sàírọ̀ ni áyà yìí òmùmù ni lórí gbogbo dáná ìbámu wa ni ayé gbólẹ́nu lórí ẹ̀ tó bá fi lè mú wa bẹ́ẹ̀ náà ni. tó ọ̀rọ̀ àwọn minority lórí ilẹ̀ wípé sábàbí sọ̀rọ̀ àtúnlá bá pa wá láṣẹ lórí kankan ká gbà bẹ́ẹ̀ tó bá ti léwọ̀ fún wa ká gbà bẹ́ẹ̀ tó bá sọ pé ṣebélé yìí ṣebélé yìí ṣáṣe ṣe ọ̀rọ̀ ìrún eléyìí ni ọ̀rọ̀ bádà eléyìí ni rárá ṣùgbọ́n lè yóò yọ kúrò yìí pé al-aslu fil ashiya al-ibaha ìpìlẹ̀ lórí àwọn nǹkan wọ̀nyí nípa libasu at'amu ash-sharabu títún ni al-adat ìpìlẹ̀ ní ìpìlẹ̀ wọn òun ní kí ni al-ibaha kéèyàn jẹun kí ni ìdájọ́ ẹ̀ Wajib wájibù àbí súnà àbí mùbá mùbá tó bá wù àká jẹ tó bá wù àká máa mú ọmọ yẹn parí ẹ eh, wọn ní àbá ẹ olódó ẹ kí ló ní ah, ebi ní ebi ní tẹwàá jẹun ẹ oh, eh, kí ló àkórí ti lọ ah, kí ló jẹun kì í ṣe ọ̀rọ̀ yẹn ah, ọ̀rọ̀ yẹn nífẹ̀ẹ́ yìí ọ̀rọ̀ oúnjẹ jíjẹ kẹ kákò alùwàsílà ilẹ̀ alùwà ilẹ̀ ilẹ̀ haram haram ẹ̀rí ma yatawassal ila al-wajib fa huwa wajib so irú ẹni bẹ́ẹ̀ kí yẹn jẹun kó jẹun ọ̀ràn yẹn ni ṣùgbọ́n ordinarily jíjẹ mímu wíwọṣọ gbígbé mubahati ni wọ́n kì í ṣọ̀ràn yẹn so kí yẹn jẹ kì í ṣọ̀ràn yẹn tó bá wù kó jẹ tó bá wù kó má jẹ kéèyàn wọ̀ kó wọṣọ kì í ṣe ọ̀ràn yẹn tó bá wù kó wọ̀ tó bá wù kó má wọ̀ ṣùgbọ́n níbi tá a bá ti rí òfin táwa ti rí ọ̀rọ̀ ọlọ́run àbọ̀rọ̀ àmẹ́bí sallallahu alaihi wasallam tó ti fún wa ní kèyìfíyà kan nínú àwọn kan wọ̀nyí bá ti ṣe kan nínú àwọn kan wọ̀nyí ká gbà pé in tó fún wa yìí ó ti di kíni súnà ó ti di súnà tó bá yẹ pé tó bá fún wa yìí bá jẹ́ ọ̀ràn yẹn ó wá níwà ọ̀ràn yẹn ó ti dọ̀ràn yẹn lọ́wọ́ lórí ká ṣe é bàdàbí yẹn lọ́rọ̀ tó fi yẹn lọ́kàn balẹ̀ torí pé tá a bá sọ pé tó bá jẹ́ nǹkan ìjọsìn tó bá jẹ́ nǹkan ìgbàgbọ́ nìkan lámọ̀tẹ̀lé ànábì lórí ẹ̀ táwa lámọ̀tẹ̀lé níbi yòókù tánábì ti fún aláwọn ìrìṣàdá àwọn ìmọ̀nà ìmọ̀nà ìmọ̀nà ìmọ̀nà tó fi yé sórí eléyìí kì í ṣe mókìkì mókìkì tí mú tó ni mókìkì tó mú tó kò ní pé á jẹ á mú bó bá ṣe wù wá ṣùgbọ́n tá bá ti rí tẹ́tì tá bá ti rí ọ̀rọ̀ yálà nínú alukur'an àbí nínú sunnah sallallahu alaihi wa sallam tó sọ pé báyìí ní ká ti ṣe ẹ̀ tó bá gbé wá lọ́rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn ni tó bá gbé wá ní sunnah sunnah ni tó bá sọ pé haramu ni haramu ni tó bá ní ọkùnrù ni ọkùnrù ni. eléyìí a ti kójá ọlọ́run ọ̀rọ̀ Muhammad sallallahu alaihi wa sallam. Sọ́jọ́lá Muhammad sallallahu alaihi wa sallam ni láàkúlù mọ̀tẹ́kì a olóhùn òfin jẹun lẹ́yìn tó máa bẹ ní ìrọ̀gbọ̀ fún ìmọ̀lẹ́lẹ́ yìí wọ́n dẹ̀ kí wọ́n sọ fún ọ ẹlòmíì tẹ bá sọ fún à ah, bọ̀dá anábì ìjẹun báyìí wọ́n tẹnu tí gbogbo ẹ̀ náà ni gbogbo ẹ̀ náà ni gbogbo ah ẹyọ kan lásán fún wọn nígbà àti ìsọ gbogbo ẹ̀ fún ọ wọ́n bá sọ gbogbo ẹ̀ fún ọ wá ń kọ́ ó lè jẹ́ mẹ́díkù dọ̀gbọ́n bá ní ah dádì àwọn ìjẹun báyìí ó lè fún yín ní kansakoso kansa ẹ̀ẹ́ a ó ṣeun ah! dáadáa ni wọn níta àwọn ìkẹlẹ ọkà léwe náà nù gbẹgbẹ jìbìrì ló ń bá sọ̀rọ̀ àwọn yẹn ti nìyí ìyàpọ̀ tó wà láàrin àwọn medical doctor àbáwọn nutritionalist àwọn tó ń ṣe nípa oúnjẹ la ilaha illallah ó ju ní lọ ọkàn mọ gbára wọn ní láti ó yẹ kí wọ́n máa gbéra wọn lórí gan pẹ̀lú ah, wọ́n ní tó bá ti dé èjì kan ẹyin ẹ má máa jẹ mọ́ kò ṣàǹfààní fẹ́ nìkan ẹ má máa jẹ ẹran mọ́ cholesterol ẹ má máa jẹ ẹ má máa jẹ àwọn sọ́nà nínú wọn náà ni o ẹ má da wọn lóhùn o tó bá ti tó èjì yẹn gangan lóníbi ẹran jù ẹran mọ̀lú ẹ wàá pa wá lórí ọlọ́run máa jẹ ẹran kò sí ládàá máa jẹ ẹran kò sí yà ìwà ni kò má ti àlọ́ kò má ti àbọ̀ kí ló wá dé so bá ti rẹ̀spẹ́kì ọ̀rọ̀ wọn a gbọ́dọ̀ rẹ̀spẹ́kì ọ̀rọ̀ ṣẹlá muhammad sallallahu alaihi wa sallam jù bẹ́ẹ̀ lọ. ìyẹ́pẹ̀ lánà alùsùnà ni a máa ń kó tán ni nínú kíra àwọn atáǹgbé ọ̀nà mi kíra àkídà àlàkídà tó lè wà sọ́tìyà ní abdul abbas ahmad ibn taymiyyah rahimahullah gbogbo àwọn kan wáyé náà fáyé náà muhammed dáàbò máa mọ ní súnà náà nìyẹn lára rẹ̀ ni suna naa niyen lara re lára ẹni àmọ̀mọ́ ní súnà pẹ̀lú bó ṣe ní karamasiki tí àṣẹ ànábì èèwọ̀ ànábì àmọ̀mọ́ so a lè gbàgbé nígbà míì kíyàn ń dùbúlẹ̀ jẹun tí wọ́n ti rẹ́ létí àbú ẹ̀kọ́ dábàá ẹ̀ ẹ́ báwo tó gbé àwọn dákò sí sọ bí wọ́n bá ti sọ wọ́n ti ń bọ̀ wá sọ bí wọ́n bá fi lè sọ tàbí kúrò láyé wọ́n sọ lẹ́yìn ikú wa ń pé àwọn ti padà rí pé àrùn kan bá gbogbogbò bá gbogbogbò wọ́n ti àwọn àwọn kan sọ pé àrùn yìí máa ń bẹ ní gbogbo ẹnikẹ́ni tó bá ti dòfò lè jẹun àbẹ́ máa ń rọ̀ gbogbo ọ̀gbọ̀n jẹun ó padà mú kankan wá lórí ẹ̀ náà nìṣá láìpẹ́ iná dìkẹ́tì ọ̀rọ̀ omi pé ẹnikẹ́ni tó bá mu omi lórí ìdúró wọ́n sọ àrùn tó wà fẹ́ni náà láìpẹ́ ìyẹn bá ṣé mùsùlùmí one thousand years ago ló sọ fún wa pé yóò kí n dúró mọ́ mi láti ẹ̀rọ gbowá létí kí kí yẹn máa dúró mọ́ mi kí yẹn máa jókòó mọ́ mi ẹ̀yin kọ́lẹ̀ fa ẹ̀yin kọ́lẹ̀ máa san kọ́fà wa àwa ti a ti ní sàkọ́fà sùnìyà muhammadiyya khalidiyya a ti civilize alájú pẹ̀lú súnà nábì súnà gbére ká ìṣe mọ̀ pẹ̀lú ẹ̀ àìṣe mọ̀ pẹ̀lú ẹ̀ tó bá ní bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni ọ̀nà ọ̀dẹ̀ ẹ̀ka wò dáadáa ọ̀sán náà fi sọ yẹn ǹjẹ́ àtúntà wà iṣó bá mú tọ̀ tí ó bá ti bá mú àdáde mi ń bọ̀ wá màá dídì ti dé ọ̀dà àwọn amadíyà tìtànà bí buwa kò sígbà tí ó bá mú sallallahu alaihi wasallam sọ àwọn ẹ̀kọ́ yìí ó pàtàkì fún wa وعن عمر بن أبي سلمة قال قال لرسول الله صلى الله عليه وسلم عمر بن سلمة أراكري nínú àwọn ẹni tí ó gbé ọ̀dọ̀ ànábì ni sallallahu alayhi wa sallam ànábì wa bá a sọ̀rọ̀ ń dẹ́kan ànábì kọ́ lẹ́kọ̀ọ́ ànábì ni ya gulam ànábì ni wọ ọ̀dọ́mọdékùnrin ya gulam gbólóhùn àpọ́nlé ni gulam wọn a máa lò nílẹ̀ lárúbáwá àwọn èdè míì náà turkish language wọn máa ń lò láti fi respect yẹn ẹ̀rí nílẹ̀ yorùbá náà a ní àwọn gbólóhùn tí yẹn fi ń pọ́nyàn lé arábìnrin ya gulam anábì wọ ọ̀dọ́mọdékùnrin samilaha samilaha. توبات جون تو بسم الله سن الله دار قولون وباقي دار قولون وباقي وقل بيمينك وقل بيمينك قوت جي تلو أواتوري وقل مما يليك وقل مما يليك kó o sì jẹun ní oúnjẹ tó súnmọ́ ẹ ẹ̀kọ́ mẹ́ta gbáǹkó lànàbí kọ́ arákùnrin yìí nínú hadithi yìí ọmọdékùnrin ká jẹun ká sọ bisimilá samilá àwọn afáàní yàtọ̀ ẹnu ṣé bisimilá ó ti tó àbí bisimilá rahman rahim àwọn kan mú kìíní àwọn kan mú kejì ẹ̀rì ṣùgbọ́n tẹ̀ kéré jù àìsàn kankan ní ọ̀dà àìsàn kankan ní ọ̀dà àfa ẹ̀ ṣe bismillah ni àìmọye àìmọye àìmọye tá a ti ṣe ṣé ẹ̀rọ wa ní jọmọ́sí yẹn kan mọ́ ó sọ bismillah sallallahu ìtumọ̀ sallallahu tábàbí ni kò ṣe ni pé sẹ́mílọ́ ṣé bisimilọ́ báàbí yẹn àwọn afáàní báwo lè ṣe àánà ni báwo táwọn fi ń wáyé ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run àtàtìlẹ́yìn bis ismi láàhì ìdọ́fà ismu mudọ́f allah mudọ́f ilayhi tabati rí ìdọ́fà sí ni ó máa ń túmọ̀ sí kíni jamu ó máa ń túmọ̀ sí ọ̀pọ̀ ẹ̀wọ̀n kan bismillah bismillah allah orúkọ yẹn kan ládá báwo ni wọ́n ti mọ̀ sọ́pọ̀ ṣẹ̀rí ismu tí mufrọ́dù bá jẹ́ mudọ́f sábà ní mufrọ́dù tó jẹ́ mudọ́f yóò mọ̀ túmọ̀ sípò jamru ismullah mani bismillah yẹn ni pé mo wá ìrànlọ́wọ́ pẹ̀lú gbogbo orúkọ tọ́lọ́wọ́ bá sọ rẹ̀ arrahman arrahim almulk alqudus assalam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tí máa ní kitabullah ok síra wo ni kitabullah ta ló mọ̀ kó sọ fún mi kitabullah síra wo ni bẹ́ẹ̀ alquran ẹ́ kọ́ra ṣe kitabullah. alágbójú mọ́ sí ni o. kitabullah al-Qur'an kitabullah at-Tawrah kitabullah al-Injil kitabullah az-Zabur kitabullah àwọn tá a mọ̀ tọ́lọ́wọ́n ò sọ fún wa. àbí àìmọye ẹgbẹgbẹ̀rún tá a mọ̀ tọ́lọ́wọ́n ò sọ fún wa ó kàn sọ orí mélòó kan fún wa bẹ́ẹ̀ gbogbo ẹ̀ pátá kitabullah. sọ̀rọ̀ ìmọ̀ àánú bí kitabillah. ká ní ìmọ̀ sí gbogbo àwọn tí ọlọ́run pátá tó bá sọ bẹ́ẹ̀ ọ̀nà ara amantu bi kitabillah mọ́ wá béèrè pé alukur'an alukur'an ti àtàrọ̀ àtàrọ̀ ti àlèjì ni ti gbogbo ẹ̀ náà ni èwo zabur zaburu fi mọ́dù hmm, mọ́dù máa fi mọ́dù ò sí ń bẹ̀ àbú mọ́dù ìtọ́nà sọ àti kí o sọ fún wa wẹ̀ ló wà níbẹ̀ tí gbogbo orúkọ ọlọ́run ọba tó sọ fún wa àti kí o sọ fún wa gbólóhùn bismillah tó ti kò sínú kò yé lórí àpèké tá a bá fẹ́ jẹun a fẹ́ jẹun bisikíìtì ni súwìtì ni obì ni orógbó ni tó bá kódà àwọn tó fẹ́ jẹ̀gbálẹ̀ ṣe bismillah á ṣe bisimilá nígbà tí ìgbà tá a bá ti fẹ́ jẹun nígbà tí ìgbà tá a bá ti fẹ́ mọmi ká má mọ gbàgbé rẹ̀ bisimilá anábì sọ fún ọmọdé ọmọdé ọmọdé kùnrin yìí pé sẹ́mìlá sọ bisimilá wàkúl biyaminik jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ ọwọ́ ọ̀tún náà fi jẹun àyẹ̀fọwọ́ sì jẹun lẹ́tí ni ní oríṣi burúkú ni ó tọ́ka yìí pé àwọn òbí rẹ̀ wọn ò ṣojúṣe tó àbí ó tọ́ka yìí pé òun gbẹgbẹ fúnra rẹ̀ ń gọ́ ó gbẹ̀kọ́ ló fi jẹ́ e lẹ̀ sí àìjẹ́bẹ̀ ni ọlọ́run ọba òdẹ́ nìkan lẹ̀ sí pàápàá jùlọ lórí tá a bá ṣe ti rí tẹ́ẹ̀sì wípé ọwọ́ ọ̀tún láti ṣe tó tá a bá jẹun ọwọ́ ọ̀tún láti jẹun yálà a dáa jẹ a jẹ pẹ̀lú àwọn èèyàn ọwọ́ ọ̀tún nìyẹn bákan náà wà kúl mimma yalik kó wá jẹun pẹ̀lú oúnjẹ tó súnmọ́ ẹ̀ adábò eléyìí ń bẹ lórí tá a bá fẹ́ jẹun pẹ̀lú àwọn èèyàn a bá fẹ́ jẹun pẹ̀lú àwọn èèyàn wọ́n ń pe ìwà kan ní ìwà kan ní ìwà bọ̀m̀bílíkì tó ti yé àwọn èèyàn ti kó sí gan nísìn yìí láì sábà gbọ́ wọn pé ah, bọ̀m̀bílíkì ń bẹ lára ọmọ bọ̀m̀bílíkì bá àtẹ̀jọ́ ń jẹ pẹ̀lú àwọn èèyàn síwájú rẹ̀ ò bú wọ́n lọ bu síwájú ẹlòmíì wà wọ̀n bílíkì nù àbẹ́bí ni ká má ṣe wà wọ̀n bílíkì wọ̀n bílíkì wọ̀n bíà ká jẹun léyìí tó súnmọ́ wa tó ti yé bẹ́ẹ̀ náà nípa fẹ́ mákàrà afẹ́ musu afẹ́ mudundu afẹ́ jẹun afẹ́ mu ètò súnmọ́ ẹ jẹ́ eléyìí súké ẹran yẹn súké wọ́n fẹ́ mọ níwájú ẹ tó ní wọ́n náà mú ti jẹ náà tó yọ gẹ̀gẹ̀ tó bá mú yìí alibarika lójú kí ni àjẹrí ẹnu yìí kò sí tí ò jẹrí tẹnu bá rojọ́ tó ti jẹ ẹni tó lẹ́nu ò ní fẹ́ jẹun mọ́ sáà ah, kò jẹ wá méjì ju wọn ká gbogbo ẹni wọn ká yóò mọ gbára ẹlẹ́nu gángan dákẹ́ ó ti tó nà án áá. Ah, ah. ẹ̀rọ kọ́tà náà bí kọ́ wa sallallahu alaihi wasallam. nígbà táwọn wà lókè wọ́n ti kọ àmàlà fún wa àti gbẹ̀gìrì àti wédú wọ́n wá fún wa lẹ́dí àdídé lé nígbà fi jẹun ẹ̀rí àmà ní ah nǹkan àwọn àkàkàtà wà lọ́wọ́ àwọn ọmọ kéékèèké wọ́n ní ah ilé ayé àwọn àbá àti ilé ayé máa ń yí láti ìyá bọ́ ni torí pàṣẹ mọ̀ pé àwọn àbúrò wa ẹran kàbìkàbì ń bẹ níwájú wọn ah sọ wọn pé ah ẹran àbúrò wa àwọn àbá àti ilé ayé máa ń yí láàmà yá bọ́ ẹ mọ̀ afíṣì làpé ni ìjọ́ kan ní níyì mọ́ ni tó bá padà ayé ọmọ bẹ̀rù ẹ pé ah iná àfa Abdullah ìlà ìmọ̀ pípé ni ẹ́ Allahu Akbar àfa ńlá lélẹ́ yìí ó àjíyìnrín bàbá bàbá àjíyìnrín mo kí ọdọ́ tó bá di lọ́la ó mọ̀ ta fún ọ wọ́n tó lè fi ṣe la péré ó fi ṣe la pààyàn àwọn àbúrò náà padà wá gbọ́ pé ẹ̀ẹ́n bọ́dá ọ̀rọ̀ sọ̀rọ̀ kan ilé ayé mọ́ sí báyìí bọ́dá lóòótọ́ ni ó tún máa yí padà sí báyìí àwọn náà bá yí padà ilé ayé ò bá yí mọ́ ìwà wọn bí ní kí ìwà wọn bí i àní kò sí ìdàgbọ́n bẹ̀. in tí ó wà níwájú yẹn ni kíyàn mú ẹ̀kọ́ ìsìláàmù nìyẹn ó tọ́ka yìí pé àdéhùn kọ́ wa. ó tọ́ka pé ara èèyàn rí kọ́ṣe a alẹ́kọ̀ọ́ a ní wọ́n a lójú kòkòrò sábà mú tó wà wa àdàrà mú wọ́n bú síwájú rẹ̀ èmi náà bú síwájú tèmi náà ṣùgbọ́n tó bá yẹ pẹ́tọ̀ ìwọ ló bú nǹkan rẹ fún ara rẹ àbí wọ́n ló fẹ́ lóúnjẹ jẹ fún ara rẹ ìyẹn ò nídìí ibi tó wá ti wẹ̀ ló mú ọ tó bá jẹ ní níwájú rẹ̀ o tún lọ bù níwájú tọ̀hún o tún bù ní ibàyí o tún bù ní ibàyí ẹ wá ń bù mọ́ṣáàtì mọ́ bù láàrin láàrin yóò dáa o lè mọ bù lẹ́gbẹ̀gbẹ̀ ráńdì tó bá dé jẹjẹ. eléyìí náà fún anabi muhammad sallallahu alayhi wa sallam òun nìyí. وعن ابن عباس أن النبي صلى الله عليه وسلم عبد الله بن عباس أني أتي بقطعة من طريق فقال كلوا من جوانبها ولا تأكلوا من وسطها فإن البركة تنزل في وسطها عبد الله بن عباس النبي صلى الله عليه وسلم wọ́n gbé أبو fún أبو abóúnjẹ ńlá tí oúnjẹ تنكني ń بي عن لبريد bí بدون تنكني lọ وابن بي فقال anábì sallallahu alaihi wasallam báyìí pé torí anábì máa ń jẹ pẹ̀lú àwọn sàhábà ni kulu min jawanibiha ẹ jẹun létí rẹ̀ ìlú kó kálukú jẹun ní iwájú rẹ̀ létí rẹ̀ wala ta'kulu min wasatiha ẹ má máa jẹun láàrin oúnjẹ ẹ wà máa mu láàrin yóò wá níwò fa inna albarakata tanzilu fi wasatiha albaraka máa ń sọ̀kalẹ̀ sí àárín oúnjẹ ẹ má máa mú láàrin oúnjẹ ẹ má jẹun láàrin ẹ mú lẹ́gbẹ̀ẹ́gbẹ́ lára ẹ̀kọ́ náà nìyẹn ẹ̀kọ́ ṣẹlá Muhammad sallallahu alayhi wa sallam yàtọ̀ sí táwọn ẹbí sọ fún wa yìí tó jẹ́ nínú àwọn oore tẹ́lẹ̀ yóò bí fún wa tí ó bí fún wa yàtọ̀ sí eléyìí pé àlùbáríkà ó sọ̀kalẹ̀ síbẹ̀ yàtọ̀ sí eléyìí àǹfààní kan tún bẹ́ńbẹ́ tá a bá jẹun kù tá a bá gún jẹun kù fún ọ bóyá mọ́là ni wọ́n jẹ kù àbẹ́bà àwọn tó wá jẹ kù àárín náà ti wá jẹ ẹgbẹ̀gbẹ́ wa bẹ́ńbẹ́ wá dàbí ilé ilé amọ̀ àbí ilé ẹmọ́ ó wá níwò láàrin ọwá gbé fún ọ pé oúnjẹ náà jẹ kù nìyí tí wọn ló jẹ jẹ kódà kan nípa ọba kan ló jẹ kù ó mọ̀ sí èméjì àbẹ́ ìṣe nǹkan ni àbóbi sasẹ́ ni àbí àbí àbí àbí ó wà pọ̀ ò bá nílé jẹmọ́ mo tó bá lọ pé tọ̀ ìyẹn bá jẹun pẹ̀lẹ́kọ̀ọ́ táà bá ti ẹ̀jẹ̀ tó bá ṣẹ́kù ẹni tá a bá gbé fún òun náà lè jẹ́ tá a bá jẹun lẹ́gbẹ̀ẹ́ ẹ̀rí àwọn akẹgbẹ́ yòókù lẹ̀ ẹni tí yóò tí ì jẹ tá a bá fi lọ́ọ́ tó bá rí tí ó da sábà lọ sóde nígbà rẹ bá lọ bí wàlímọ̀ tó bá sáfò ní kálukú wọ́n sáfò wà ní ìrẹsì tó wá fẹ́ jẹun àárín ìrẹsì yẹn ló ti wá ń jẹun wọ́n fẹ́ fẹ́ lómi jẹ ó ní jẹ eléyìí sọ̀rọ̀ àrífín ilé ìjọba pé a ah, ah, àfàjẹ ti kórìíra jù ní ẹ̀kọ́ wọ́n ló wọ ẹ̀kọ́ tó bá lè jẹ tán tó bá ti bù jẹun díwọ̀n tó jẹ lẹ́gbẹ̀ẹ́ kan ìyókù lẹ̀ tó bá fún yòókù lẹ ẹni tó jẹ jẹ yóò wù láti jẹ tó láàrin kọ tá a bá débi wà límọ̀ a bá fẹ́ jẹun nílé a bá fẹ́ jẹun láwùjọ àwọn kan wọ̀nyí ká sọ eléyìí sì ni ẹ̀kọ́ ni fún àwọn òǹbímọ àyè fojú kéré ẹ̀kọ́ ẹ̀sìn ọmọdé mélòó wọn wà ní ṣe wọn ń dájú mọ́ ṣé kó ń fi ọwọ́ ti jẹ bisikíìtì ọmọdé mélòó náà wà ní gbogbo àwọn tó ń sọ náà lílẹ̀ sílé ní mọ́ṣẹ́ omi ìlú wọn mọ́ṣẹ́ dì náà nù ẹ̀rí النبي صلى الله عليه وسلم صحيح مسلم bẹ́ẹ̀ hasan àbí hussein ìkànnì wọn nígbà tí gbé zakati dèbídùn zakati wá lòun bá mọ ẹ̀kọ́ náà wọ́n kékeré nípa bá fi sẹ́nu ànábi jájúmọ́ fúkà fúkà pọ́dánù torí pé wọ́n ní fún ànábi àti mọ̀lẹ́bí rẹ̀ láti jẹ nínú zaka tó tó dé ó jẹ́ fún ọmọ kékeré èèwọ̀ ni ni fún àwa káwa lajúlẹ̀ kọ́mọ ṣe tí ò da kì í ṣe èèwọ̀ lórí ọmọ ṣàgbọ́yé kì í ṣe èèwọ̀ lórí ọmọ ọlọ́run ọba nígbà a pa wá láṣẹ bẹ́ẹ̀ ni ẹni táwọn ó pa àṣẹ yẹn fún kì í ṣe ọ̀ràn yàn lórí ẹ̀ àbí kì í ṣe wọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n àṣẹ yìí tá a ni pa ọ̀rọ̀ ẹni ká fàṣẹ ìmúlẹ̀ bẹ́ẹ̀ irú bẹ́ẹ̀ òun náà nìrún kíkí anábì sallallahu alayhi wa sallam anábì ni múru awladakum bis salati wa hum abna'u sab'i àwọn ọmọ yẹn jẹ́ ẹ̀kọ́ àwọn aláṣẹ kan máa kírun lọ́dún méje ọ̀rọ̀ yẹn ní fóònù kó pa aláṣẹ lọ́dún méje ṣùgbọ́n kì í sọ̀rọ̀ ẹni kan máa yẹ kó kírun yẹn ní fún òbí kó pa aláṣẹ àmọ́ kì í sọ̀rọ̀ yẹn ní fún ọmọ kó kí lọ́dún méje wọ́n ní ẹ̀ nígbà yẹn pé ọlọ́run kò ní gbà náà kọ́ ìwé làbúrò wá pa láṣẹ. nǹkan pè ń tọ́ à ó mọ̀túmọ̀ rẹ̀ nù. àwọn mọ̀lẹ́kà ní tọ́lọ́ba ní kí fún ádámọ̀. ìdẹ́lẹ̀ mọ́ pé fún bàbá mi fún yàrá mi. àwọn mọ̀lẹ́kà ṣé mọ̀lẹ́kà ni wọ́n jìbìrì ni wọ́n àbí jìbìrì là. àwọn mọ̀lẹ́kà gbọ́dọ̀ mọ́ ṣe ọlọ́run ṣebí ọ̀nà tí wọ́n pa wọn náà láṣẹ kí wọ́n náà ṣe bẹ́ẹ̀ ó wà mú wánú kúránì tó bá ti rí má dé ti ṣe mọ̀lẹ́kà alhamdulillah alhamdulillah tó ti ìwé ṣe mọ̀lẹ́kà bàbá rẹ̀ rẹ̀ sì ní àbíyá rẹ̀ ìwé ṣe ṣètọ́nù torí ṣètọ́nù ló yarí tí ò forí balẹ̀ àbí ìwé dẹ̀ ṣe mọ̀lẹ́kà kúrò àwọn bàbá rẹ̀ náà ìwé dẹ̀ ṣe ádámọ̀ so àṣẹ ọlọ́run làwọn tẹ̀lé tọ́lọ́run fọ́lọ́run kó pa wá láṣẹ tọ́lọ́run bá pa màlẹ́kà láṣẹ pé kí wọ́n ṣe kò rí tí ì jẹ́ àṣẹ lórí titi wa àyàfi tá a bá tó rí àṣẹ ọlọ́run kọ́lọ́ bá ní káwọn náà ṣerú ẹ̀ tá a bá ti rí àfilẹ̀ màlẹ́kà jínsún ádámà jínsún ṣètọ́nù jínsún àyàwálù jínsún oníkálùkù ọdọọdọ ní. bá sì máa sin lọ́run bá sì máa tẹ̀lé òfin ọlọ́run ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìràwọ̀ jínsú oòrùn jínsú oníkálùkù jínsú jínsú àjíyàn ti pọ̀ àti ẹwà yìí ni kùrukùru sọ́mà á ẹ̀rí oòrùn kú àbáwọn ní àìrí fáàmì yìí ah wọ́n yẹn fẹ́ yìí ẹ̀rí apá àti bí yẹn ni ìmáàmù méjì yòókù ni màmúmù ẹ̀ẹ́n àwọn agbọ́ ìkọ́mọ wọn náà ẹ̀ lè gbọ́ nígbà tí lè gbọ́ kọ́mọ wọn náà lè mọ ìmáàmù àti ìdíní ìmọ̀ tí ẹ bá sọ ìtàn nù yóò pa ìtàkìtàn. سليم lẹ́yìn nínú ẹ̀kọ́ ànábì sallallahu alayhi wa sallam òun ní àwọn kan wọ̀nyí. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال أبو هريرة رضي الله تعالى عنه هني رضي الله تعالى عنه ما عاب رسول الله صلى الله عليه وسلم طعاما قط ونجل محمد صلى الله عليه وسلم kò bú oúnjẹ kan rí kò yẹ̀yẹ́ oúnjẹ kan rí kò lálàfẹ́ oúnjẹ kan rí ànábì ò kọ̀ndẹ́mù oúnjẹ kankan rí kọ́pọ́n àbúrẹ́ra yìí nǹkan bí ọdún mẹ́jọ tọdún mẹ́sàn-án ló gbọ́ pẹ̀lú ànábì ìyá ànábì sallallahu alaihi wasallam máa ń àbá àbá àbá ọ̀tún oúnjẹ kankan rí. ẹni ìgbà tí a ṣe E àkàlà kánàbì tó máa gbóúnjẹ kan sọ́dọ̀ rẹ̀ tó bá wù jẹ yóò jẹ yóò jẹ ẹ̀rí wọ̀nyí kàrá yóò bá wù jẹ yóò filẹ̀ fún ó pọ́n èèyàn lé ó tún pọ́n àwọn oúnjẹ náà lé kì í lálàá tó ń ah oúnjẹ burúkú wa lè wá sè ni yóò padà dé dẹ̀bú gbọ̀n ẹlẹ́mí yóò ti jáde gan yóò ti àwọn agbáàrí wọn lọ gbó oúnjẹ oṣù wá fún mi ó ní òun rọrùn ó ní ẹrẹ́dẹ́ ẹwẹ́ kò fẹ́ràn oúnjẹ oṣù nípa mí ni. afẹ́ mọ́ bàtà ìwọ ìgbà bá ń fẹ́ràn fún pé wà límọ̀ ni. ẹjọ́ á fún mi oúnjẹ tó lẹ́nu oúnjẹ oṣù ẹ̀bẹ́ yẹn wà rọjú yóò wà ẹ bá mú síbí oúnjẹ wọn ló jẹ òun kan ti di gíní. lára tí o bá ti jẹ lápò oúnjẹ yìí kó lé má jẹ kódà ìlú ni ó débi épè épè kábìtì kábìtì lórí oúnjẹ ilé yìí tó bá gbóúnjẹ fún wa níbi wà límọ̀ tó bá wù wá jẹ ká jẹ tó bá wù wá jẹ àfilẹ̀. kò wá túmọ̀ sí wípé oúnjẹ ibà níyọ̀ sọ oúnjẹ yìí níyọ̀ hmm, o tó bá níyọ̀ ó níyọ̀ náà nù àbí bó ṣe rí náà nù máa ṣe náà kàn tó ah epo pọ̀ nù ọbẹ̀ yìí ah, ah máa mọ anábì ah, oúnjẹ ìbú àbí ìdó wà bó ṣe tí ò níyọ̀ ni tí ò ta ni wọn náà ẹ̀fọ́ yìí sì ta o ṣùgbọ́n ìta sì ní ká mọ̀ sọ pé ẹ̀fọ́ ta mọ́ ní sọ bẹ́ẹ̀ o tó bá ta ẹ̀fọ́ kó ta yìí ká bú la ń sọ ṣé tó bá dùn á lè odò ni á lè odò náà ni ṣùgbọ́n èyí tó ta yìí ẹ̀mọ́ bẹnu àtẹ́ lù ú lúwẹ̀ẹ́ bá jata tó bá dé Ìbàdàn àwọn aráàlú òkè máa ń jẹ ata sòó sáré kó bá dán o nílùú ìbàdàn bájú báyìí ó lè yàgbẹ́ tó fi dẹ́kù báwọn ti láìkẹ́ bẹ́ẹ̀ ìbàdàn ata kókò kóhùn ata àjọsìn láàyèlà ọlọ́mí ṣe bẹ̀ wọ́n ti dì wọ́n gbádùn ẹ̀ ṣùgbọ́n àwọn tó bá fi ń jata fún ah ọbẹ̀ yìí ta ọbẹ̀ alátalélé ìpínlẹ̀ ah tí ọbẹ̀ òṣì jákujáku rédè rédè rọ́dàn rọ̀dàn pàṣẹ pàṣẹ wálé lẹ́yìn àti lójú àbá oríkì ìdí pọ̀lú owó la fi ṣe é abẹ́rẹ́ kó ta ni níta bá ti sọ nìyẹn ẹ wá sọ pé ta ó ti tán ẹ̀wá ni kẹ́ wá kí lórí kí jẹ́gán jẹ́gán wọ́n sẹ́yìn ò bá jẹ́ àwọn èèyàn kan náà ni ó jẹ ọbẹ̀ pàṣípàṣí tẹ́ sọ yìí tó ti yé tó Muhammad sallallahu alaihi wa sallam kì í bú oúnjẹ kì í bú kankan tó lára ẹ̀kọ́ náà lélẹ̀ àní à ọ̀rọ̀ ẹ̀ wá pé wá síbi wá pè mí síbi wàlímọ̀ kí ni kan wà táà tún gẹ́ẹ̀tì dáadáa ká bá débi wàlímọ̀ nígbà míì bẹ́ẹ̀ jí ẹni tó wá ó wá sáfù wa ní sáfù wa yìí ni o ẹran ni o kódà mo wà ń bẹ̀rẹ̀ máa wọn kó gíga fi dáná wọ́n fi dín ẹran àwọn àwọn aṣojú ẹ̀dán sì àwọn tó ṣe ara náà bọ́ra wọ́n á fún wọn ní ẹran méjì méjì èmi ló wá ń fún lẹ́nu kọ̀ọ̀kan. ok èyí tí wọ́n ń ṣe látàárọ̀ yẹn ó fẹ́ fi ṣe báyìí náà sẹ́yìn nàbí o bá ti béèrè owó lọ́wọ́ ẹ̀ pé owó iṣẹ́ ń kọ́ ní tó bá wù ú ní òṣè ẹni àpọ́nlé lòun náà òun ní òṣè tó dáa òun ní òṣè tó dáa. ẹ tó ní nǹkan ló máa decide bó ṣe pín nǹkan rẹ̀ dáadáa kí wọ́n kó fún yín ní nǹkan náà máa dé ìdíkò lóbi láàrin àwọn èèyàn tó bá dá sí pé wọ́n ní ẹ̀tọ́ kan gbà lọ́wọ́ wa ni tó jẹ́ ẹ̀tọ́ ọ̀ràn yàn tó bá dá àwọn ọmọ wa tó bá dá àwọn ìyàwó wa bá dá àwọn ìyá wa àwọn táwọn ti déédéé déédéé lórí ìwọ ọ̀ràn yàn ni ṣùgbọ́n àwọn tí àbùkù láàgbọ́dọ̀ fi kàn wọ́n wọ́n pàkéjì ẹ̀ fún ẹ wọ́n pàkéjì ẹ̀ ah, ah láìkí ẹjọ́ wọ́n náà wá délé ló bá ṣí láàánú ó ṣí jábùkù lórí oúnjẹ má tó délé bá rí pé ah ẹran bá fi bẹ́ẹ̀ ẹ gbogbo ni máa bá làwọn èrè àfáà ìjà láti wọ́n láti mo ti wá yìí àsámi egun ló wá gbé bẹ̀ fún mi àfáà yóò gbádùn o kéèké ah, ló pàkéjì fún ọ ni tó a ah, edugun eh, tẹ́lẹ̀ edugun tó bá lè fọ ọ̀fọ́ bó sì lè fọ ìdúlẹ̀ gẹ̀rẹ́sì ó wáyé bẹ́ẹ̀ náà nù ìdí tó ní kápá sínú ìgbà mi ò lè mọ́mọ́ gan ó lè mọ́mọ́ tó gbà mí ẹran àti egungun máa ń jọra wọn nígbà míì so àwọn onílànà tó ń jẹ yìí á níbu á níbu àwọn ẹ̀kọ́ yìí pàtàkì gidi gan ẹ ti rí i pé n tó ń wọ́n lára àwọn èèyàn ní láwùjọ ṣe bá dáhùn ẹ pé ah, àbọ̀dá ẹ má bóúnjẹ mọ́ ọ ní máa ah. wọ pé aráàlú lè lè sọ́mọ̀ ló ti jábọ́ ni àbíyàn ló bí ọ wọ́n má bóúnjẹ mọ́ àwọn èèyàn lè bú èèyàn nínú ká má bú oúnjẹ mọ́ ọmọ bí kan bẹ ìpáàtì ìpáàtì pé wọ́n fi jí ọmọ wọn olórí burúkú yín ẹ̀ nílọ sùn ẹ̀yẹ́ mọ́ yìí gbèrè ń ṣe ilẹ̀ nídìde ó lè fẹ́ gbádùn jà ẹ wá gbogbo àsìkò tó ti tó rí ẹ ìfẹ́ káwọn ọmọ yín jèrè yín ni kílẹ̀gbẹ́ ìṣẹ̀lẹ̀ gbogbo ẹ̀ báyìí èpè ni òbí mi òróbì ó tẹ́ òbí mi lọ́rùn rẹ̀ ṣé òbí ilé yan mọ́ wàá rómọlá ní ó dèkì ní ní yóò ní kókó àtọ́ máa ti àmàlà èpè tó máa gbéwò sẹ́nu gan ṣùgbọ́n ẹni tó bá jẹ́ mùsùlùmí tó jẹ́ ní súnnà àwọn kan wọ̀nyí a mọ̀ ṣàkíyèsí ara wa lórí ẹ̀ kò lè tó bá wọn kò lè tó bá wọn àná mọ̀ bọ̀mọ̀ wí ìwà ayé fi èpè ayé fi ṣorí kì í fọmọ. bákan náà a rí pé nínú hadith yìí kì í ṣe gbogbo gbà ni oúnjẹ kan máa ń wu gbogbo èèyàn nítorí wù mí ó lè máa wù ọ́ nítorí wù ọ́ ó lè máa wù mí ààyè jẹ ni ìjẹ́ náà ń bínú ni ọmọ bínú ní ìjẹ́ náà ni ó lè máa wù ọ́ bẹ́ẹ̀ ni ó lè dé bíi wàlímọ̀ kódà pé tí wọ́n ṣe ń bẹ̀ ìjú òfin láìkì ni ó kàn débi wàlímọ̀ ni ó yá ẹjọ́ wọn ní kí lẹ fẹ́ wọ́n bẹ̀rẹ̀ pé kí lẹ fẹ́ oní àkílókù oní kí wà àmàlà ti tán ẹ̀bá ti tán ẹ̀rẹ́ ti ti tán kí wà ìfọ́kọrẹ́ ìfọkọrẹ ilé ìjára jẹ̀bù ní tó ṣẹ́kù náà nìyẹn ah ìfẹ́kọ̀ náà kan ẹ̀dẹ̀ fún mi bọ́tú wọ́ta ah yẹn náà ti tán fí wọ́ta ló kù ká má lọ wò fún bọ́tà fí wọ́ta gan kò sí mọ́ zobo ló tí ó máa mu zobo ah nìkan mu zobo tóró láta nìkan láìkì sí ni ọmọlọ́mọ ìfẹ́kọ̀ náà kan ìtumọ̀ mú wá fún ẹgbàá ẹ̀bùn ẹ lóde ẹni òdìbò ó yẹn lẹ́mọ̀ ó fẹ́ wá rajà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò bá ti lọ rẹ́sọ́rọ̀ǹtì kì í ṣe dandan pé nítorí ṣe ń lu àlímọ̀ lágbọ́dọ̀ tè wọ́n lè ṣe nǹkan tó dá pé dákò wàjẹ́ tó ti yé bóyá láìkẹ́ wọ́n ti pàdánù sí lu àlímọ̀ kí ni wàlímọ̀ náà aláǹgbá ọ̀ ni wọ́n sì àtàkàlẹ̀ tó dá bíi agéníntì lọ́nà tè àbẹ́bẹ̀ sọ̀rọ̀ ó sì rà wọ̀ ọ́nà ẹ jẹ́ ni ẹ̀fọ́ àwọn sáré ànábì dáadáa tó bá nìyẹn káì tí wọ́n fi kú tàbí ọmọ kan yẹn ni. ànábì ò jẹ kí ló dé àdúrà yìí sọ̀kalẹ̀ ni àwọn òjò àwa bá àwọn bá wà ń tó bá wá jẹ tán padà kí ló dé tẹ̀ fi jẹ náà ó dẹ̀ dùn náà aráàmù ni a ah, bí iná má tó lẹ́kọ̀ọ́ ṣégeṣẹlẹ̀ ni ẹ̀yìn òjẹ́ àrí à ah, ń tẹ̀mí o àwọn òbúrí gbárí ni ó ti jàrámù ó ti jàrámù àbí jàrámù kò tí ó dúró fún ó ti haram ó bá béèrè ni tí ó tẹ̀sí jẹ bóyá kò wù àfáà bóyá ó wù àfáà jẹ kó má jẹ bó bá wọ́n bá ah à ìdáhùn ẹ̀jẹ̀ ìmọ̀ jẹ́ ń tẹ̀lé o o sì jẹ́ náà nìyí o sì gbọ́ pé haramu ló jẹ́ yìí jẹ́ wọ́n á ló dé ó ní àwọn simple àìjè léyìí lọ́dọ̀ wa àìmọye jẹ́lẹ̀ yorùbá jẹ́lẹ̀ àìmọye gbogbo àwọn ayẹ́tàwọn tàbá dé China kódà ó ti jẹ tán kó tó máa bẹ̀rẹ̀ pé kí ni mo jẹ aáyán ni wọ́n á jẹyán tòṣe ní China kódà wọ́n tún fi indomie sí pẹ̀lú wọ́n bó jẹ tán gan-an ó tún mọ panla ńlá àti ní ìmọ̀ dùn náà o kí lórúkọ jẹ́ ìṣe kí ni ah kókúròtì ni ah kó kí ni ó kàn rántí àwọn àwọn ayánlé yín àwọn Nigerian gogoro ti dé ah ah wẹ́ China ìdí tó develop ni eh. àwọn ọmọ ń jẹ́ lọ́dọ̀ wọn lẹ́yìn ọba jẹ́ lọ́dọ̀ ti ti yín tó ti yé tó léyìn ẹ̀kọ́ ni pé ìgbà míì ta bá lọ bí wàlímọ̀ nígbà míì wọ́n lè fún wa ní tó dá sí pé àwọn rí gẹ́gẹ́ bí oúnjẹ àpọ́nlé jù lọ́dọ̀ wọn ó sì jẹ́ oúnjẹ táwọn òfin jẹ lọ́dọ̀ wa tó bá mọ̀ pé yóò kó nira bọ̀ mọ́ jẹ ayé ti wàlímọ̀ dé káwá dóńgbẹ́ káwá dò ń bẹ àwọn agbọ́n bẹ po àtìlódé wàlímọ̀ ọ̀rẹ́ mi tápà ni mo lọ nígbà wọn débẹ̀ wọn fún jẹ tápà jẹ nígbà tó mọ pé ìjẹun jẹ tápà òfin ló jẹ fún. àyè wàlímọ̀ ni ìgbọ́dọ̀ mọ́ jẹun àtàn sọ bẹ́ẹ̀ tó bá wù ọ jẹ tí ò kó nara bẹ́ẹ̀ jẹ́ tó bá ti kó nara bẹ́ẹ̀ jìnà sí. وعن جابر رضي الله تعالى عنه والنبي صلى الله عليه وسلم قال أنا بني لا بالشمال فإن الشيطان يأكل بالشمال أنا بن يما جون فلووتي يما جون فلووتي شيطان يما جون فلووتي أنا أفا شيطان ده فلووتي باو هي بروفر أي بروفر ليه ليه يجور على الولا أنت كده جرى بوسلو يجور يوم أي بروفر ليه أنا بيسوني وتصديقه بما أخبر ká gbà lódodo pẹ̀lú gbogbo ohun tó bá sọ fún wa ánàbì sọ ó sọ tó rinlẹ̀ tó lálàáfíà ó rinlẹ̀ tó lálàáfíà Allahu akbar tìrìkà kò lálàáfíà ẹgbà dànù tó bá ti lálàáfíà ẹ lò bẹ́ẹ̀ máa máa wádìí ẹ̀rí lára tí máa jẹ́ kí máa nìyẹn lékún ni wọ́n tó mọ̀ ṣètọ́nù ló fẹ́ máa bíjì náà ló fi jẹun ó ti jẹun wọ́n wà kọ́nà wádìí gbàjẹ́ tọ́nu máa wá káàkiri ló má ti rí òun mọ̀ bó máa fọwọ́ ti jẹun tó àìmọ́ mọ̀ ṣètọ́ ni rẹ̀ ò jẹ́ kó fọwọ́ ti jẹun wa ń Buhari tó bá pàṣẹ yìí pé ẹnì kọ̀ọ̀kan Nàìjíríà kò gbọ́dọ̀ jáde sátidé ah, Buhari ó sọ lójú lọ lọ Abuja, ẹgbà àjẹ ní àwọn olùfẹ́ dá ní aram tó bá ti lè kéde ó ti di kíni ó di òun náà nù títí ẹni ọkọ̀ bá gbákọ́ ní mọ́mú nọ́ọ̀bà tó máa ní láàrin bá ní ọyá o ìṣe fọ́sẹ̀ kan àwọn mìíràn dàda fẹ́ ẹyẹ já sílẹ̀ kù bá mú kí ìdání óyá óyá óyá óyá óyá ẹ mọ́ lọ sísá káwá sún ọlẹ̀ ọ̀dà ìwọ́dó a sún ọlẹ̀ náà ni gbàdé jẹ Baitul Haram ìjẹ Kaaba ìjẹ mọ́tàtí ńlá mọ́tà sí rẹpẹtẹ oníkàfọ́ kan ń bẹ káfọ́ méjì ń bẹ kọ́nà lé ń bẹ iwájú lé ń bẹ ó pọ̀ lẹ́yìn ọ̀sẹ̀ kan padà wá sí wàhálà mi. bọ́tà wá ní àwọn tàkì ẹ̀ làwọn á mí ọ̀hún gan-an náà. ìyá yẹn méjì ni ìyá kan ni pé mímọ pa fẹ́ máa ń mìyàn ìyá kan ni ó tún wá gbọ́rọ̀ wọn ni mọ́jà tó wá jáde ó tún wá bẹ́ kírun mọ́ṣáláṣí ìyá mìyàn wákàtí rí mọ́ṣáláṣí náà dọ́bù dẹ̀kayà ni yóò jẹ àwọn alábídí náà máa ń ṣe bẹ́ẹ̀ ọlọ́mọ ìyá wa kan ló ṣe onúgàmbá yẹn rí ń dẹ́kun ó mọ̀ látọ̀tọ̀ òdì ní wọ́n mọ́tò wọ́n fẹ́ pé church bus stop ó dẹ̀ fẹ́ bọ́ọ̀lẹ̀ níbi tí church bus stop wà níbẹ̀ náà ń gbé o ṣùgbọ́n láti mọ́tíláṣí ó débẹ̀ kó chọ́ọ̀tì ṣùgbọ́n pàtó ti dé tọ̀ ó bo bus bus stop mọ́lẹ̀ ó di church bus stop ọba ni ṣe kó ní church bus stop ó ní mọ́tì bus stop wà o ìyẹn ní kò ní ọgbà wọn rò títí títí títí títí tó ń fi kọjá church bus stop wọn wá gbélé náà tù wọn ní church bus stop mosque bus stop mọ́tò wà àwọn òní ẹ̀yìn náà yìí olówó àwọn olẹ́jì sílẹ̀ oníyìnbó níbẹ̀ wọn níbi church bus stop church bus stop ó bá ti ní church bus stop wọn ní no mọ́tì bá church ń bẹ̀ ẹ̀ ok ṣé o tó bá ti bọ́lẹ̀.

fágbèmí fágbèmí street sórúkọ ibi fágbèmí street ibi nǹkan kan bẹ́ẹ̀ lórúkọ rẹ̀ ni àbí ẹ ṣe yí ṣètọ́ ni padà àṣetọ́ sábàkà kùránì dání ẹni wàkọ́lá ana rabbukumul a'la kí ni túmọ̀ ẹ̀ a'la èmi ni ọlọ́run ọba yín tó ga jùlọ ah, ana hmm. tó bá lo gbólóhùn àná kò dín ìmánì rẹ̀ kódà kó ẹgbẹ́ náà ní sọ nù ká gbé ọ̀rọ̀ kalẹ̀ kí ti gbé kalẹ̀ ká gba ọ̀rọ̀ síwájú kí ti gbà wá kò nìyẹn bá wa rárá kankan. ṣọ́ọ̀tì bọ́ torí pé táwọn èèyàn ń pè náà nù a sì pé وقال أنا ربكم bụ كل من الله وبعيد جاجي كل وانو kuran نانو آه جراسك والله لا adara ولا مدي لا تأكل بالشمال mùsùlùmí kì í jẹun pẹ̀lú ọwọ́ òsì àyàfi ìgbà zọ̀rúrọ̀ tí làmúrí bá dé bóyá ni ò lọ́wọ́ kò lọ́wọ́ tún àbótiẹ̀ lọ́wọ́ tún kọ́ ọwọ́ tún yẹ wọ́n hàn lókè báyìí ẹ̀rí wọ́n á jẹ̀ sókè ìrọ̀ ẹni bẹ́ẹ̀ kó jẹun pẹ̀lú bá ti rọ̀ lọ́rùn. fa inna shaytana ya'kulu bishimal arábìnrin ṣètọ́ ni máa jẹun pẹ̀lú ọwọ́ òsì ẹ̀rí pé àná bí kẹwàá dán níta àmọ̀ sallallahu alaihi wasallam níta àmọ̀ tó fi mọ̀ wá ìwà àdánwò tí wàá dé bá wa mùsùlùmí ẹ̀rí òyìnbó wá dé wọ́n fún oúnjẹ kan wọ́n ní spoon alone ìkan wọ́n ní fork and spoon fork and spoon ẹ̀rí fọ́ọ̀kù àti fóònù wọ́n lọ́nà fi ń dodo àtẹwà ìrẹsì àti ọbẹ̀ àtẹran àgbẹ̀sọ̀dọ̀ yìí yóò lè la fọ́ọ̀kànsán àná lè lò ẹ fi gé bá ti mú fọ́ọ̀kì dání mú àbí mú fọ́ọ̀kì dání àtọ̀bẹ́ fi gé mọ́ fi rún mọ́ já ṣùgbọ́n òun ló fi jẹun ọwọ́ má fọwọ́ sí jẹun papọ̀ ó ti dọ̀dẹ̀. o ti dọ̀dẹ̀ tó ń fọwọ́ ọ̀gbẹ́ jẹun ọwọ́ ọgbẹ, ọwọ́ fi jẹun á gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ á gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ kódà nílẹ̀ Yorùbá Yorùbá níbi ọ̀tún Yorùbá lápọ̀nlé púpọ̀ wọ́n ní ogọ̀ ogọ̀ ó lẹ́kọ̀ọ́ wọ́n sí jẹun ogọ̀ ó lẹ́kọ̀ọ́ sí fún mi ní ẹgbà yóò bá lè yàrá já rẹ̀ ọwọ́ sì lórí nìkan àlèyá rẹ̀ yóò bomi kú ni ọmọ sọ ọgbà rẹ̀ pé kí ẹ máa ṣe àmì torí á lè nílẹ̀ tẹ́tẹ́lẹ̀ pẹ̀lú ìrìn nígbà wọ́n yẹ kí ẹ ṣe àmì ṣùgbọ́n àwọn ti gbé bú ni yóò bẹ̀ sí yàrá já rẹ̀ ọwọ́ sì ẹ̀kọ́ gidi gidi wọ́n lè le ju oṣù mẹ́kọ̀ọ́ gidi ni sọ ọ́ tá a jẹ́ òbí tá a jẹ́ onísùn náà. ẹ fi ẹ̀kọ́ yìí ẹ fi kó àwọn ọmọ yín ẹ fi kó wọn jáde pínlẹ̀ ara tẹ́ na nìyẹn o gbogbo a lọ́mọ àtàwọn àti lọ́wọ́ gbàdúrà wa a mọ̀ lára ọmọ wa kẹ̀kẹ́ a ah, báwo ni lè kéwú ah, alhamdulillah ọ̀sán kó àdàdà báwo ni skul ah, mi a mi nìyẹn o ọmọ mi nìyẹn o ó mọ̀ ọmọ jẹun tó bá lè bá ọmọ rẹ kò gbọ́dọ̀ dúró mú mi òbí dáadáa nu ẹ̀rí nígbà tó máa fún ẹ ní iyì náà yóò ju kó fún ẹ ní one billion naira lọ. ẹ wá wà mọ́ṣáláṣí abẹ́wà ń lo wàlímọ̀ ẹ wá mú ọmọ yín kékeré á ní kò ju ọmọ ọdún márùn-ún lọ. àbú mo fẹ́ mọ mi ah ẹ̀dá máa fún ọmọ mi lónìí ọmọ yẹn wá bẹ̀rẹ̀ báyìí.

ẹ wá sọ pé mo mi dó mo mi mo mo nígbà tó bàjẹ́ ó ti fọwọ́ sí gbé àwọn òsì ni àwọn ọ̀rẹ́ màá ní àá ah, ah, ẹ sọ fún ọmọ yín tó ẹ mo ń sọ fún kì í gbọ́ ni ẹ̀jẹ̀ ni àbùkù ni fún wọ fọmọ ẹ sọ fún ọmọ yín kó fi gbọ́ wọ́n náà

kétíye ṣùgbọ́n wọn táà fẹ́lẹ́ ikọ́ abdullahi òjòkòmọ́mi ah, ni Abu, ìdórí náà dáa bá tẹ́ fi kọ́ kò mọ sáyìn ẹ̀dùn fún ní ẹ̀dùn fún lẹ́sìpọ̀ tó ẹ̀kú tó jókòó ó dà ìdórí náà dáa kódà mọ́ ń gbádùn ẹ̀ gan ó lọ ti rí níta fi ń pa àwọn ọmọ wa nìyẹn e, ká máa fi kọ́ wọn àwọn tá nílé kéwú àwọn tá ní skools

وعن أبي قتادة رضي الله تعالى عنه وأن النبي صلى الله عليه وسلم قال أنا ابن إذا شرب أحدكم فلا يتنفس في الإناء أنا ابن ذلك كان إنه يتبع في ممي إذا شرب تبع في من إذا أما الله إذا fún mọ̀síàpàlì fún tá a ti ṣe ó bá tẹ̀dá sí pé ọ̀rọ̀ sí tí ó wà rìdà tẹ́rìbà ahadukum tẹ́rìbà kan nínú yín tẹ́ ẹ bá fẹ́ mọ mi fàlẹ́ àyàtọ̀ náà fà ìlà ẹ má mọ mí sínú omi ẹ má mọ mí sínú omi kí ni ìmí sínú omi tànáfùsù tànáfùsù máa ń wáyé fún gbogbo ẹnikẹ́ni tó bá mu torí pé a mo fẹ́ mọ mi omi tó mu ò délẹ̀ ohun tí tó bá tó tẹ́lẹ̀ ìsẹ́mi yẹn náà pè ní tànà fútù tó bá sẹ́mi omi ó lọ lọ lọ lọ lọ lọ hmm. tànà fútù yẹn nìyẹn ẹ̀rí anábì kan sọ yìí fún wa ní àmọ́ tó dé o ṣe ìtọ́ bẹ́ẹ̀ o ṣùgbọ́n lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn làwọn onímọ̀ ìjìnlẹ̀ padà wá gbé wáyé pé tíyàn bá mu tábà mu báyìí ara wa pẹ́rẹ́ṣù ó dì bára wa. ara wa yóò rù gbogbo àwọn òórùn eh, ikùn gbogbo ẹ̀ bẹ́ẹ̀ yóò wù jáde mímí yìí ni ó jẹ́ kó jáde lẹ́nu wa tábà wá mí sínú ẹ̀ ó ṣeé ṣe ká mí in tó lè kó nira bá wa ká tó mí sílẹ̀ ó nira fún àwa bákan náà àkóbá ni hmm. bá ní mọ́mù anábìlẹ̀ ká máa mẹ́tò náà wá mẹ́tò bẹ́ẹ̀ a sọ̀rọ̀ itọ́ ẹnìkan mú nǹkan bí a bọ́ sí wọ́tà nísìn ló gbé tó bá ó wá mú kù ó wá mú ẹ wọ́n náà lè mú wọ́n lè mú mú pàtó àbá ti pẹ́ ní lárùn tó bá lárùn yẹra fún tí ó bá ti lárùn a máa ń lo itọ́ ara wa kò kí kò nira bá wa àfi táàbù bá wà lókun àìsàn máa ń lo pápá ànábì sallallahu alayhi wa sallam wọn náà lè lo búrọ́ọ̀ṣì ìyàwó rẹ o lè lo búrọ́ọ̀ṣì ọmọ rẹ ọmọ rẹ náà lè lo títí ẹ náà tó bá ní gbé yín ẹ̀jẹ̀ kò sáburú mbẹ a lè lo itọ́ ara wa kò sáburú mbẹ ṣùgbọ́n tá a bá ti mọ̀ pé léyìí bá ti di pẹ́ ní bá ní problem á fi ilẹ̀ pẹ̀lú problem ṣùgbọ́n mímí mímí máa ń ní ẹ̀rí tí tábà mú omi gọ̀ọ́ tábà gbélé tán ara yóò wá wù jáde inú yóò dìde á làágùn àwọn lagun agun ó sẹ́yọ ní tí ò dá lára wa à ń bọ́nu ẹ̀ jáde nìyẹn tó mùsùlùmí ẹ̀kọ́ tá a fi mọ́ràn pẹ̀lú ilé ẹ̀kọ́ lélẹ́yìí ó mú oúnjẹ jẹ ó mú omi mu nígbà tá a bá fún un lómi tá a gbómi fún un àbí wọ́n gbómi lọ́dọ̀ rẹ̀ òun làkọ́kọ́ tó ọkọ mọ́mi wà mọ́mi ó wá mí sínú ẹ̀ ẹni yóò lẹ́kọ̀ọ́ ẹ̀rí. na tanafusu gọ́ọ̀gọ́ kọ́ ni tàná fúsù tagbọ́yé gọ́ọ̀gọ́ òun kọ́ ni tàná fúsù tàná fúsù àtàná fúsù ti nà kò dáa kó dára náà fásitì pé ní haram ṣùgbọ́n gẹ̀ẹ́ kàmùmí ní gẹ̀ẹ́ tàbí pé kò ní kó nira bá wa a lè mú ní gẹ̀ẹ́gẹ̀ẹ́ tó ti yé ká gẹ̀ẹ́gẹ̀ẹ́ ìgbà tá a bá ti yọ ẹnu kúrò níbẹ̀ òun ló dìtámìnì ìgbà wo ni títí náà ní pé ká mú lẹ́ẹ̀mẹ́ta òǹgbẹ́bí ń gbé ọ ah, mẹ́tẹ̀lẹ́ súnmọ̀ kan wò bá mú báyìí ó dìgbà tó bá tó ní ẹ̀ tó tó di one gbọ́ kan nù tó bá ti ní gbà kan nù wọ́n á lè mú bẹ́ẹ̀ lọ́nà méjì bẹ́ẹ̀ tó mímí yìí kò dáa fún wa ká máa mí sínú abọ́ tá a máa mí ká gbé abọ́ yẹn síbẹ̀ kankan wá mí di kò dáa àìní síbi ẹ̀kọ́ kókó tá a mú àìní síbi bíi akókè ni àbómi ni kókó tá a máa ti mú pátá kódà bọ́dẹ pé àwọn àgbẹ̀gbẹ̀ fara náà làfẹ́ jẹ àbí làfẹ́ mú káwọn ti wà sọ ikú tó wáyé pé tọ̀ oúnjẹ yìí oúnjẹ jẹ̀mọ́ ni múmu yìí múmu jẹ̀mọ́ ni gbégbé nínú ẹ̀kọ́ ká jẹun papọ̀ àjẹmọ́wàtò rahma ká jẹun papọ̀ náà kókó kan kókó ọba síà kò fi bẹ́ẹ̀ kọ́mọ ńlẹ̀ yorùbá oníkálukú máa ń dábọ̀ dé mu tiẹ̀ ni ní àjìtá lọ́gbẹ̀yìn yìí níwájú iwájú haram àwọn ará Pakistan wọn fẹ́ jẹun ẹ̀rẹ̀ mọ̀ pé àwọn ìsábà síbẹ̀ tí ìdílé kan náà o àwọn ìṣe máa jẹun papọ̀ àwọn ẹni yìí ó ti mọ́ra lọ́mọ́ra rẹ̀ ti jọ náà gbà kí ni ìwà pọ̀ jù báyìí àwọn bíi mẹ́fà wọ́n bá tẹ́lẹ̀ ayọ̀nù kalẹ̀ wọ́n bá da gbogbo tó ṣe àwọn tó ṣe wọ́n bá da papọ̀ síbẹ̀ wọ́n tó máa ń jẹun pẹ̀lú ọwọ́ àwọn ará Pakistan ṣe àwọn ará Sudan náà ṣe ti tẹ́lì ẹ̀rí abọ́ọ̀dé kan náà ni wọ́n fi mu bó lè jẹ́ mu tẹ̀ nílé gbélẹ̀ nílé mu tẹ̀ nílé gbélẹ̀ ìfẹ́ sì mọ̀ lọ́la yàrá ẹni. wọ́n ibi tí ẹ̀kọ́ máa wà ní tí o bá sẹ́kọ̀ọ́ àní máa ra jẹun bẹ́ẹ̀. bàtà ẹnìkan ní fọwọ́ tún jẹ nìkan fọwọ́ ti jẹun wá ní máa bá jẹun à irọ́ o àníyàn jẹun. àbẹ́ntẹ́lá tó bẹ́ẹ̀ mu gbàtí ó ti mu tẹ̀ náà nìyí ó ń ṣe tàná fútù sínú omi. ilé ìkìsìn kan tó dà ẹ̀rì. wọ́n ní wàlẹ̀ Abi Dawud عن ابن عباس نحوه سبحان هو لما أبو داود تشرع أيضا كن تنفس وني وينفق في النفخ هي مي ونفق تنفس ó fẹ́ mímí síbẹ̀ àìṣe bẹ́ẹ̀ tàbá fẹ́ jẹ tàbá fẹ́ mu àbí tàbá ń jẹ tá a mú lọ́wọ́ àìmí nínú tá a fi jẹ. eléyìí ni ẹ̀kọ́ gbẹ̀yìn lábẹ́ باب الوليمة إن شاء الله عمر تسواجي لولا ويقومي إن شاء الله وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته